orílẹ̀-èdè nàìjíríà ni ikú àwọn èwe ti wọ́pọ̀ sí pàápàá jùlọ àwọn ọmọ tó wà láàrin ọdún kan sí ọdún márùn-ún ọ̀tàléní ẹgbẹ̀rin lọ́nà ẹgbẹ̀rún ni àwọn èwe tí ikú ti ń pa ní ọdọọdún bẹ́ẹ̀ ni gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà ni ó wà ní ipò kejì tí èyí ti ń wáyé lára àwọn kan tó ń gbẹ̀mí àwọn èwe ni àrùn òtútù àyà àti ìfarapa tàbí wàhálà lákòókò ìbímọ ìṣòro ńlá ni èyí tí ó nílò ìgbésẹ̀ akin lọ́dún 2019 àwọn ìgbìmọ̀ tó ń rí sí báwo èèyàn ṣe pọ̀ tó nílẹ̀ yìí pẹ̀lú àjọṣepọ̀ ẹ̀ka ètò ìlera ìjọba àpapọ̀ pàròrí pọ̀ láti ṣàgbéjáde ohun tó ṣokùnfà ikú àwọn ìkókó àtọmọdé tó jẹ́ òbò wẹ̀rẹ̀ tọjọ́ orí wọn ò tí ì tó ọmọ ọdún márùn-ún àti ohun tó ṣokùnfà irú ìṣẹ̀lẹ̀ láabi bẹ́ẹ̀ lẹ́yìn àtúntò náà nínú ìwé ìpamọ́ èrè orí ìtàgé nípa ìyálọ́mọ kan ní ìhà gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà ẹni tí ọmọ rẹ̀ tẹrí gbà sọ níparí ìtàn náà tó fi mọ́ iṣẹ́ àṣekára àwọn òṣìṣẹ́ elétò ìlera àtàwọn adarí àwùjọ gbẹ́gbẹ́sẹ̀ lórí ọ̀nà àgbégbà wójútùú sí ikú àwọn màjèṣín. Bímpé pàdánù ọmọ rẹ̀ látàrí ibà pọ́njú pọ́ntọ̀ èyí ni ìtàn ayé rẹ̀ ó wà ní ọgbà náà ọmọ kékeré kan ó sọ mọ́ hmm. ǹjẹ́ ká nípa ti lọ ìwòsàn fún ọmọ bíbí ọmọ àkọ́bí mi kò bá yè. ọmọ Ah, pẹ̀lẹ́ pẹ̀lẹ́ a ah, máa mọ ẹ pẹ̀lẹ́. farabalẹ̀ kò yẹ nínú ah. farabalẹ̀ síbí farabalẹ̀ náà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹgbà mi o ah. ta ló wà lé o ta ni o àwọn náà kí ló ṣẹlẹ̀ ẹgbà mi o ẹlẹ. mi ní nǹkan mi ṣe mọ́ ju kí n sọ fáwọn ẹbí mi kí wọ́n mú àgbẹ̀bí ilé ìwòsàn tí ó ràn mí lọ́wọ́ láti bímọ ṣùgbọ́n ọmọ náà kò yè e nítorí pé ó pẹ́ kí ọmọ tó jáde. láti gba owó ló ti bẹ̀rẹ̀. Ah, bíi wákàtí méjì ah, wákàtí bí wákàtí méje bíi tó ti bẹ̀rẹ̀ nígbà èyí mi náà ẹ máa wò ó. ṣé tírú ọ̀rọ̀ báyìí bá wa ṣẹlẹ̀ ṣé ìyá alágbo ló máa ń kàn téèyàn máa ń pè é. ìyá nurse ẹ káàsán ẹ ṣé o àdúpẹ́ o ẹ jókòó ẹ jókòó. lórí tẹ̀gbọ́n mo wá fún check up. ìyá alágbo ti wá ó ti wá bá wa tọ́jú ọmọ torí pé àgbo yẹn ni àwa gbọ́njú mọ̀ àgbo yẹn ni wọ́n fi máa ń tọ́jú wa nígbà táwa wà ní kékeré àgbo gan ló fi tọ́jú èmi gan tẹ̀ ń wò yìí. ẹ gbà ojú ti la ẹ mọ̀ ro àgbo sí nínú ṣé bá a sọ fún yín wípé kẹ́ ẹ mọ̀ gbọ́mọ wá sílé ìwòsàn ìjọba láti wá gba abẹ́rẹ́ àjẹsára ọmú lọmọ nídìí àti abẹ́rẹ́ àjẹsára tó bá ti gbà kó pé oríṣiríṣi àìsàn ò ní lè wọlé sí lára ẹ wá ń sọ wípé àgbo àgbo àgbo àgbo ẹ mọ̀ fi àgbo ẹ mọ̀ fi tẹ́ ilẹ̀ ẹnu fọ́ ọmọ torí wípé ọmọ ò ní lè sọ wípé n tó ń sòhun nínú nìyí. kọ̀ láti má jẹun a ṣe àkíyèsí wípé eyín ojú rẹ̀ pọ́n ní ọjọ́ kẹjọ onígbèbí abẹ́ ilé sọ nípa ìbẹ́pẹ dúdú fún mi ṣùgbọ́n kò ṣiṣẹ́ nígbà tí mo lọ ilé ìwòsàn ní ọjọ́ kẹsàn-án dókítà sọ fún mi wípé ọmọ mi ní bàpọ́njú pọ́tọ̀ ní èyí tí a sọ wípé ẹ̀pà òkú. òṣìṣẹ́ fún ìlera àti àwọn adarí agbègbè ní ìhà gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà fi ìdáhùn sí ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ohun tí àwọn alámòjútó àti àwọn ará agbègbè lè ṣe láti dí ikú èwe lọ́wọ́. tá a bá rọmọ tí nǹkan kan ń ṣe kò yẹ ká ṣe ìtọ́jú ẹ̀ ńlé gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn abiyamọ ti ń ṣe é àníìdí àti tọ́jú àwọn ọmọ yìí ká gbé wọn jáde lọ sílé ìwòsàn ohun tó bá jẹ mọ́ wọn á sọ fún wa nínú ọ̀pọ̀lọpọ̀ olóyún gan pàápàá wá ní wọ́n ń lo àgbo lọ́wọ́ wọ́n ń gbàtọ́jú kan lábẹ́ ilé lọ́wọ́ kí ló dé tẹ̀ ẹ̀jẹ̀ ká bọ́ sí gbangba a nídìí láti yọjú sílé ìwòsàn lórí ohunkóhun tá a fẹ́ lórí oyún wa tàbí ọmọ tá a ti bí sọ́wọ́. ìmọ̀ràn tí mo wá fẹ́ fún wọn ni wípé kí wọ́n gbé ọmọ wá sọ́sítù tí ọmọ wọn bá ṣìkì kí wọ́n lọ́mọ sọ wípé mò ń lọ ra paracetamol fọ́mọ ibi tí wọ́n ti ń to oògùn àwọn tó ń to oògùn wọ́n ń to oògùn ni kò sí nǹkan tó kàn wọ́n ní tẹ́lẹ̀ bá ti sọ wọ́n pé ara ọmọ gbóná wọ́n lè ta wọ́n lè ní ẹgbàá bébí rẹ́sì ẹgbàá bóná bébì ní sáà kan náà ni méjèèjì dẹ̀ ń ṣe ó lè ó lè ṣe àkóbá fún ẹ̀dọ̀ ọmọ yẹn ṣùgbọ́n tó bá jẹ́ wípé wọ́n gbé wa sọ hospital tó bá tọ́ tó yẹ láfọmọ yẹn ẹni tó bá lóyún tó bá fẹ́ bímọ kó mọ̀ lọ sí kọ́sọ́ ń gbé tó má fi ẹ̀mí ara wọn ṣòfò ẹlòmíì tó bá bímọ tán gan ẹ̀jẹ̀ ò ní tètè stop ṣùgbọ́n wọn ò ní mọ nǹkan tí ó fà á tẹ̀jẹ̀ ni òfin tí òfin tètè stop ẹni yẹn lè síbẹ̀ kó kún ìyẹn prolonged labour tó bá ń labour labour labour tó yẹ kán ṣe wọn ní ìmọ̀ àdúrà ìtẹ́mi fún wọn ni pé tán bá ti fẹ́ bímọ kí wọ́n wá aṣọ hospital elétò ìlera tó súnmọ́ wọn kán mọ̀ lọ sí kọ́sọ́ńgbó láti bímọ. ẹ bá sì dàbí ẹ pé àrọ̀mọ́fẹ́ lọ́wọ́rọ́ kì í ṣe kìkì àgbo la fi ń ṣèwòsàn bí ó ṣe pé ká gbalé dókítà lọ nísìn ká lọ síbi bí hospital tó bá súnmọ́ wa tó jẹ́ bí ilé ìwòsàn alábọ́dé táwọn àjọba gbé kalẹ̀ gbogbo gbèríko káàkiri ni wọ́n kúkú náwó hospital yìí sí ká má rojú láti sáré láti dun ọmọ wa lọ ọbẹ̀ tóró gbogbo kí àgbo gbogbo àrùn kí àgbò ká ká má lo fẹ́ǹsì kìlò paracetamol ó lágbára jù láì tí ì jẹ́ pé láàbá mọ ti ń ṣe ọmọ particularly so ká kọ́kọ́ gbọ́ ọmọ lọ sílé test kí wọ́n bá wa test ara rẹ̀ wò kí wọ́n mọ irú tí ń ṣe ká má máa fi oògùn orí fífọ́ ká má máa fi wo inú run so èyí ló lè ràn wá lọ́wọ́ kì í ṣe pé kọ́mọ wa sọ pé ara òun gbóná ká wá pé ẹ lọ sẹ́ ẹ lọ mú paracetamol wá ẹ já lò fún un ó tábà ti rọmọ wa tó ń bì tàbó bá ara ẹ̀ bá gbóná kò sí ní tó kàn kó ká tètè ká sáré ká gbé lọ sílé ìwòsàn alábọ́dé tó bá súnmọ́ wa lọ.